بالله لا ينظر الله لكفر Well Jennifer. والصلاة والسلام على أشرف المرسلين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته نرحب بكم إلى حلقة جديدة من هذه الحلقات الملاذ <laughs> الجوازي نعم صحيح <laughs> ọpẹlú fásitì ṣe wọn mùsùlùmí àtọrọ àlèkú ìkẹrọ àti gẹrẹ fún anabi sallallahu alayhi wa sallam ẹn tọrọ láti wà máa jẹ ìkẹ fún gbogbo wa ọlọ́run bá ní sàlékún kí ànàbí wa bá ní sàlékún ọlá rẹ àti àwọn àti sọ̀hábà rẹ kí àwa náà pẹ̀lú àwọn tọ́kẹ̀ pẹ̀lú sọ̀rọ̀ sálàm ní ọjọ́ téèyàn ò lè fàyà láti fún gbọ́ra rẹ ẹlẹ́mìí ya ọlọ́run téèyàn ò lè ṣe àgbàǹbà pò nípò láti fi gbara àwọn lẹ́yìn bíi Allah subhanahu wa ta'ala àfi kéèyàn pàdé ọlọ́run lẹ́yìn tí ọ̀sẹ̀bọ̀ pẹ̀lú ẹ mẹ́jọ àṣẹbọ̀ pẹ̀lú rẹ o àpéyàn pàdé subhanahu wa ta'ala lẹ́yìn tí ò gbé wa nífàákù akọ́dí tí ò gbé pàdé wọlọ́wọ́n ọba sọ wa ń bẹ́ o bákan náà jùkúsọ̀nà abẹ lọ́hùn kó kíyèsí wa kọ́mọ̀jẹ̀ pé ń tá a máa sọ yàtọ̀ sí nǹkan tá a máa ṣe kó sànù wa o kọ́mọ̀jẹ̀ ọjọ́ pé ń tá a máa ṣe náà yọ̀rọ̀ sí nǹkan tá a máa sọ gbogbo gbà ni làwọn ará wọ́n ṣẹ̀ṣẹ̀ Allah subhanahu pé bí bá ti gbọ́ ọ yé pé yóò nípa nǹkan pọ̀ mọ́ àbí ìlà máa tẹ̀lé kò sẹ́yìn tó sì kẹta ju àjẹ́ àmú lọ mọ́jẹ́ agbábẹ̀dún lórí búwájú rẹ o ìdánù kan wá fílẹ̀ tàfi wá gbọ́rọ̀ lọ́wọ́ bá mọ́sá àbánigbójú bá a ṣe ń fẹ́ lọ mọ́jọ́rọ̀ wọ́n dàrú mọ́jẹ́ lè wọ́n dàrú mọ́jẹ́ kílù yọ̀ dàrú gbogbo tí ń gan sábẹ́ ẹ̀sìn tí ń dàlúrú mọ́sá àbánitún ẹ̀mí wọn sí wọ́lájà kò sọ̀rọ̀ la hawla wala quwwata illa billahil azim ní ìjẹjọ́ hmm, à ń bá ọ̀rọ̀ bọ̀ lórí hmm, aya ta sàn sọ yìí pé a'udhu billahi minash shaitanir rajim wa laqad atayna musa alkitab allah subhanahu wa ta'ala ni afọ anabi musa ni tawra tawra tu tọrọ nfọdọ bi musa yìí fúnra náà lọ fọwọ́ ara rẹ̀ kọ́ fúnra ta ni o tí wọn bá ní nǹkan lápá àwọn ọmọ ṣetán rọjìm jọmọ àti máa ń ké fún wa wípé ríngì tó ń wá ká méjì òjò rìn ká dákun nígbà tó wà sẹ́ káwọn jòjì kíni o ní nǹkan bí ogún ọdún sẹ́yìn tìyàn bá ní à kí lẹ́ ń pẹ́ gẹ́gẹ́gẹ́ ní mọ́sálásí yín tẹ̀ ń pọ́n wọ́n tàkìtà ń bẹ́ jọmọ́ ọ̀rọ̀ lè dájà lẹ́ àbẹ̀rẹ̀ dájà lẹ́ náà káti àkúrọ̀ sọ pé à tẹ́ ẹ mọ́kà àbá gan wẹ́rẹ́wẹ́rẹ́ bẹ́ẹ̀ sì wọlé sí aláná nìyẹn gbogbo ń tàn ló láyé júlù rẹ̀ sì ni olójú méjì ni ọ̀dọ́ olójú méjì ni ẹnu àfọ́ àkọ́ ọ̀gbà kọ́ dájọ́ pé haramu ni ẹnu àfọ́ àkọsùn pàkó tó dájọ́ pé àlàálì gbogbo ẹ̀ èyí tó bá wá jẹ́ àlàálì mùsùlùmí ọmọ ló ti ẹ̀fún bẹ́ẹ̀ ni ansẹt bó ṣe lálàálì lọ́lára múnú kí èrè ọmọ ló ti fún àlàálì ibẹ̀ torí pé àmánà ni wọ́n bí na kò sí yàtọ̀ láàrin ẹ̀kútúbà kò sí yàtọ̀ láàrin òun gbogbo ẹ̀ tí wàá jẹ́ pọ̀ mọ́ra wọn ẹ̀ dákun ẹ̀ kó sí ẹ̀ka fáńtì ẹ̀ níbi tó ń sẹ́ẹ́ pé wà láyé rẹ̀ tó mí pé kò jorin ní òjì kan kọlù kọ wọlé ọjọ́ mẹ́ta yìí ǹjẹ́ sí náà sí mọ́sẹ́ẹ̀tì ọlọ́mọ náà wọn ò sí mọ́sẹ́ẹ̀tì pé à ní kí tó ń gbà tí òjì jẹ́ disco mọ̀ bí kọlù sí wọlé mọ́ nìyẹn kò sì lè jẹ́ pé ìjẹ́rí gító yẹn ilé oúnjẹ a máa bá kẹ́rìtà lòkù ń bẹ̀ tí ò jẹ́rí gító owó lórí wọ́n ti kó brexit yẹn lọ kí yóò tó mọ́ à lẹ́skúsì jẹ́mọ́ abẹ́ lẹ́skúsì lórí ẹ̀ ẹ̀ dákun àbúrò ní ìsìnwá Allah rahman ẹ̀ dákun la ilaha illallah tàwòrán tó lọ fara bí musa yìí fúnra ẹ̀ lọ́fọwọ́ ara rẹ̀ kọ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé fúnra ẹ̀ lọ́fọwọ́ ara rẹ̀ gbígbé àlìjẹ náà àwọn kan bẹ̀rẹ̀ kọ́ kẹta wà lára fúnra ẹ̀ tafadúlẹ̀ ẹ wá máa wẹ̀ mọ́ Allah subhanahu wa ta'ala tó o dúró jẹ́ pé fúnra ẹ̀ náà lọ́fọwọ́ ara rẹ̀ kọ́ tàwòrán tó yìí kọ̀ wà lọ́lá tó Qur'an tí sì fi rán nàbí musa torí pé pé Qur'an ni mo hàí mínú kí ni pé mo hàí mínú alọ́sọ̀tọ́lá arókọ rẹ̀ ni mọ̀háímínú wà ẹn tó jẹ́ wípé kìí se pé irínú òde nígbàtí òde bá kọjú sí tọ́tún ya ìdótò lẹ́ẹ̀kẹ́ǹkẹ́ náà mọ̀háímínú nìyẹn ọlọ́run wà lọ fún Kùránì torí pọ́pọ́ gbogbo tí àyòkù mú orí lẹ́rí gbogbo ibi tí wà gbogbo ń tà wá gbogbo ibi tí sọ̀kalẹ̀ yẹ pátá ti ọmọ lọ́tàn tọ́sílẹ̀tì sí gbogbo kíni o gbogbo ntí bẹ́ẹ̀ náà tí a yòókù tọ́lọ̀ sọ̀kalẹ̀ ṣáájú Qur'an ó dé ní. ìlà fi sọ wípé tí a bá ní nǹkan kan lọ́la ọ̀tọ̀ ni ìtọ́lọ́la nǹkan míì ń bẹ tọ́jà pé kò tó tí ó wà ní nǹkan míì tí tọ́lọ́la ò tún ní rí. Ah, mọ́sálà yìí clear ọ̀rọ̀ ló ṣe bẹ́ẹ̀ o kílẹ̀ rí wa. amsa ó jókòó pẹ̀lú àwọn mùsùlùmí mọ́sálásí ní sọ fún ẹ pé hmm, ẹnì kó sì wọlé ní ìsìn wọn àlìjẹ náà ni ó jẹ aṣọ àdìsí ẹ̀ ń jó ni ẹni ẹ̀ olómìnira là ń sọ̀rọ̀ ẹni rìwáyà tẹ ẹ bá ti kà tí wọn bá ti dá ọkọ ọkùnrin bẹ ẹ tó àfà rẹ ẹsẹ̀ kí ni o kọ́nà wáhídà tẹ mo ti mọ rìwáyà tẹ gbé ọkùnrin tó wọlé jọ náà ó wọ ẹ̀ gẹ́gẹ́ ọ̀rọ̀ jùmọ̀ là ń sọ̀rọ̀. mo clear àbẹ̀yẹn náà pẹ̀lú ẹnìkan tí mo ní pé ọ̀dọ̀ àáfà àdéhìfẹ̀ láti north kòtò kìí ṣe ibi ẹ ti dá akọ rìwáyà ni wọ́n múlẹ̀ ibi wò ti dá akọ wọ́n múlẹ̀ ìdá bá mẹ́tẹ̀lẹ̀ mùsùlùmí ẹ̀ẹ́mẹ́tẹ̀ ẹ̀ta tẹ̀lé wa ọwọ́lẹ́jọ́ àkọ́kọ́ ọwọ́lẹ́jọ́ àkejì ọwọ́lẹ́jọ́ kẹta ẹ̀dàkùn abákìrìmọ̀ lọ́wọ́ tí sì lẹ́yìn ànábì lọ́wọ́ ṣùgbọ́n nínú àwọn àfúrọ́ ìta ìpariwo mu àáfà àti bá sọ̀rọ̀ ọlọ́run a máa pè ní ọ̀rẹ́ ọlọ́run kẹ́kẹ́ ṣùgbọ́n yóò wà mú ẹtí ẹgbẹ́ rẹ̀ nù àáfà wọn tọ́lọ ń wọ́n fi àwọn kẹ́kẹ́kẹ́ nífi ń tọ̀ ju àáfà lọ láwọn àyè mi yóò fọkùnrin fún àáfà wọn. orí ẹ̀tún kí yàgò lápẹ̀rẹ̀ nínú ayàtà afẹ́ kẹ́yì láti ìgbà tó lọ́n ti fara bí Musa ní Taurat gbogbo àdébìtì wọn pátá lẹ́yìn ìgbà náà tàwọ́ọ̀tù ní wọ́n máa tó ka láwọn èèyàn kọ̀ọ̀yọ̀ mi jáàmà tí tó fi wá kàn bí èyí sá ti ń pè ní Jésù ọlọ́ba ń sàlẹ̀kùn kí á ti ìgẹ̀ rẹ̀ ẹ̀rù Ọlọ́run jìṣẹ́ Ọlọ́run tọrọ sáyé ọjẹ níwọ̀n fìdí ọjẹ lọ sánmà dá padà bọ̀ níbo ni ó ti sọ̀kalẹ̀ ní sáàmù náà ni mo tún ké fún wa gbogbo tí wọn bá ń pè ní comparative má sọ ju ntọ́ lọ kànú báyìí lọ èyí sáfà tó o bá wá fi àfa àkún àmọ́ pé àfa àlele nǹkan mi ni ó di àmọ́ pé àfa àní ọ mo sọ pé nìkan mẹlẹ kò ń pẹ́ ń bá sọ pé nàbí ìsá ń padà bọ̀ tó bá tó bẹ̀ kọ́ wá pàdé o ọgbà fífò náà lè máa wí báwọn níbi ọ̀rọ̀ ẹ̀kọ́ ẹ̀ sáfà ọ̀là bí ìsọ̀ ọ̀padà wà mọ́ ń láti kọ́ ọ̀nà rẹ̀ nù báyìí ẹ̀wọ̀ mùsùlùmí ara ń tà ń pariwo lélẹ́yìn in comparative lè fi dá sẹ́sìn ṣùgbọ́n lẹ́nu àlẹ́ yìí sáàfà èyí sáàfà èyí sáàfà o kí lè rí wa láti bàtọ́ wọn ti fọ́nà bí Musa ní tàwọ́ gbogbo àbí ti wá padà kò fọ́ntíà ẹlọ́mà tó kà ìyẹn náà ló jẹ́ àpàdà definition tòótọ́ fún ar-rasul àti ànàbí àwọn apákan ní ànàbí yìí ó lẹ́ńtọ́lọ̀ wọn bá sọ̀dọ̀ jíṣẹ́ tó wá ní sọ orí tí mo fún ọ tọ́jọ́ rọ̀ mi méjì ojúru ilé rẹ lọ o ó sọ̀rọ̀ àta o wọ́n ní ar-rasul lẹ́ńtí ẹran sára lè tọ́tọ́ sára àta nǹkan o ànàbí yìí ní gbogbo ẹ tọ́jọ́ pé pàtó náà rán tí àtọ́lọ́ ń fẹ́ nàbí tọ̀ wákẹ́ ilẹ̀ yìí rẹ̀ lọ́rọ̀ ni ọmọ àkàfà wọn yẹ padà wọ́n fọ́n tí a ní nàbí yìí nìyẹn Ah, ọ̀rọ̀ yóò clear rọ̀súlù ni àtún fún tí àmì tí bá sì ti fún tí àmì reformation wà mẹ́ ìtìmọ̀ adájà alẹ́ náà nù yóò fẹ́ bí musa ìjọ tọ̀rọ̀ tí a bá tọ̀ títọ̀ bá ta sí ẹ̀ la ìtọ́lọ̀ ń pìlẹ̀ sí fọ́nbà náà ni wípé wọ́n wà mú òkúta wọ́n máa gbógi tí ìtọ́ta sí ń bi ara wọn ipò ọba tó di pé òkúta ya wọ tẹ́jẹ̀ bóde ńbẹ̀ ló tó mọ́. naam bí èsì sì náà wọ́n lò náà lè kó ní ojú àwọn nǹkan ìwọ́n ń báyìí birusul àìmọye àdébìlà wa rán lẹ́yìn rẹ̀ àtẹ́kù sí ẹ̀lọ́dọ̀ lọ́wọ́ ìrìdáàfù ni a máa ń pè é kí ọmọ fi nǹkan tẹ̀lé nǹkan títítítí tánà bíi ìsàfiwádé àwọn afẹ́ dúró díẹ̀ pẹ̀ yẹn afẹ́ jẹ́ kí a fi ayé yìí ká fi túmọ̀ nǹkan kankan tí ń dàbí ẹni pé kò kílíà sí wa tán nínú sọ́tù káfù Allah subhanahu wa ta'ala ní ànàbí Zakariya ìbẹ̀lọ́ fúnmilọ́mọ̀ fúnmilọ́mọ̀ fúnmilọ́mọ̀ ọwọ́ padà fi nǹkan méjì kan hàn lọ́ọ̀lọ́ jẹ́mọ́ ìjọkọ̀ ẹjẹ́ kóbá sí máa bẹ̀ lọ́hùn ń sì kà fún wa o àfáàkì má báyìí rẹ̀ bẹ̀ lọ́hùn o wàláhì ẹ ẹ ẹ ẹ mẹ́ta ọmọ ilẹ̀ sí lọ́dọ̀ wa ni èèyàn wà gbé kọ́ńtíráàtì pé mo fẹ́ lọ ọ̀dọ́ lọ yóò àlọ́ pé fáfá kí a wò pé a ah, ẹ kí n bá bọ̀ tó bò rẹ ah seventy years náà ni mo ti jáde tí mo rí sẹ́ẹ̀ ah! àdúrà ròyìn yìí yọ lẹ́jẹ̀ lọ làhàrà níbo ni ti ń kà méjì náà ni kò kú mẹ́ta àfẹ́ẹ̀sìn àfẹ́ẹ̀sìn. àfẹ́ àwọn àlẹ́ bóde bí ikọ́ ẹ̀kọ́ kò sí kọ́ bọ̀rọ̀ wọ́n tuntun yẹn débi tèmi tí ẹ̀mí kàmílò nínú nígbà wọn làpọ̀ òde kò sọ ọ̀gá fún yín wọ́n kàn kú ní ẹkú tiẹ̀ fún. ànábì tá a fọ́ àlọ́ fẹ́ jọ ní sọ yìí o láyé kú tá alimuhammadin kàfáfá ntọ́ bà máa fún èmi ànàbí àtàrà ilé mi mọ́ fún anítọ̀ lálẹ́ lónìí pàpàlẹ́pẹ̀ mọ́ fún anígé ni o <laughs> tọ̀ lálẹ́ lónìí wàláhi wàláhi ọ̀sọ̀ wọn nù wà níbi àṣejókòó yìí àṣọ pé ayó àṣọ pé bí ń pa wá o tí ò ní tí ó jẹ láàárọ̀ lálẹ́ àṣìpẹ̀rẹ̀ lọ́sí yóò láyé kọ̀ṣẹ́kọ̀ṣẹ́ o ah dáa nǹkan ṣe díẹ̀ o bí ṣe ń pè nǹkan ṣe díẹ̀ náà tọ́ba mú etí ẹ̀mú ẹ̀ jáde tọ́ba kì mọ́nú bí àwọn yìí eight eight thousand wọ́n lè dún ní èsì o eight thousand sọ wá gbogbo náà jẹ́ ẹ̀dá kájọ pé yẹn náà one thousand lé ọlọ́kà ẹni ó kàn náà ẹ sọ́tì tó bá ń àwọn bọ̀ alẹ́ Zakariya ìwà ń sọ fún àṣàtà wípé inni wa ana al'azmu minni ìsọ́tọ̀ mariam wa ana al'azmu minni wa ishta'ala ar-rasu shayba nǹkan mi wa ana al'azmu minni eegun mi ti o ti o ti o ti o ti rẹ̀ ẹ́ bí mo sọ́mọ́ dìde hàwùtẹ́lẹ̀ ilé ìdí bẹ́ẹ̀ mọ̀ tí ìyẹ̀ bá ń sọ fọ́nà ń bá wọn mo fẹ́ bí mọ̀ ebi kìnnìyàn àpapọ̀ ti dàgbà nù ètò wa ni wọ́n ṣe tàn án làwọn ewu ti irú orí mi ti gbaná ewu jẹ kò sì dúdú ń bẹ̀mọ̀ gbogbo ẹ̀ ti funfun àkọ́kọ́ àti gbọ́n tí rí àbá àti gbọ́yé bọ́bẹ̀ sọ pé òtún àgbà ni kèé ṣe superfluousness èèmọ̀ e, bá a ṣe bẹ̀ lọ́nà ọwọ́ a ṣe ìfìhàrù dùn àfẹ́yìn ní avoid wal batin ntọ́kẹ́ sínú ó ń ṣàfihàn lílẹ̀ rẹ̀ tèntàn àmàna bí adama bàbà níta ọwọ́ ń sọ tèntàn dẹ́pọ̀ lọ́mọ̀ nù ara láàrin àtọ́lọ́wọ́ ọba kọ́mọdé ti pọ̀ kí ló fi ní sàánú mi in tí mo ń béèrè mo mọ̀ pé wọ́n ló lè ṣe ni mo ti rẹ̀ mí sí ara tí ó sọ̀rọ̀ bí adama ó sì ṣe kíni o kódà ń bọ̀ fẹ́ máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ tààlà nìdá àníkọ̀fẹ́ ya ètò wa ń pè kẹ́lẹ́kẹ́lẹ́ torí kò fẹ́ káwọn èèyàn sórí ibú tí àwọn ọ̀bọ náà bọ̀ ń ṣe mọ́ náà tí bá wa ń pọ̀ kí wọn eh, àmọ́ ẹ ẹ yóò àbá àgbàlagbà ó fi gbogbo ọ̀dọ́ kó bí eh, ẹ ẹ tuntun wí fọ́lọ́ wọ́n sì sórí bó tiẹ̀ tó jẹ́ pé ntọ́nù kan láìkì jù náà tó ti kí ni o mo gbọ́ àdúrà ẹ̀nẹ̀kẹ́ lẹ́nu kàbá mo mèrí báyìí nígbà ayé gómìnà ládọjà ni ìmọ̀rú ọ́fíìsì tó wà ó ń tọ̀hún ìpẹ̀lú sàánú mi àgbẹ̀ black and kálukú náà sápọ̀ àmìdí ara wa gan mo wá bí ìmọ̀kúrọ̀ mi wá ni mo jẹ́ ń bọ́gà lórí àbàkí tó dé wọ́n ti ní kò sí tí èèyàn sọ tí ó lè mo sì ń gbẹ́rù bí mo tó ṣe báyìí pé ah, ah, kí ló sì tàtú nàìjíríà wà sẹ́ẹ̀kọ́ tà sí bí mẹ́tí tí wọ́n ti wà kù sọ rẹ ẹ̀gbọ́n tí wílẹ̀ nù kàbá. dáa. ọ̀sọ̀lọ́rọ̀ rẹ̀ dáṣà sí ìgbẹ́dọ̀ tí ẹ̀ láàárọ̀ tó rẹ̀ bí lẹ́ sáyẹ́nà lò tó bá wọn tánàbí ìpariwo pọ́lọ́pàá láti náà fi dùn ní àhásánà fún lóore láyé tí ò ní pàtàkì kí a máa la wà fi láàkùn ọjà sọ̀rọ̀ méjì sáré gàmá òtún bọ wọn kì í má jẹ wọn náà o tẹsí tún lọ tọrọ sẹ́yìn náà náà bí ìbá sí tóbi lọ́sọ̀ àtàlà ẹlòmíì tó fẹ́ lè sẹ́lẹ̀ níjọ́ ògbìn àlìkìyàmá. sọba fún sọtala ìsọba fún ìsọba fún ìsọba fún ìsọba fún ọwọ ni wàlám àkún bidu ayika rọbì ṣèkìyà ẹtùwò mánà tipẹ́tipẹ́ sì rè o òye máa sànú mi o má tutù kùtù o má jẹ lórí ibùdó bàbá rẹ nìkan o wàlám àkún bidu ayika rọbì ṣèkìyà ìyẹn sí ìbí ọ̀nà tẹ́lẹ̀ kọ́ mẹ́sẹ̀ fún mi mo fojú mọ̀ pẹ̀lú ìgbà tó kéré nù tó lè ṣe ó ṣe mo dúpẹ́ tẹ̀yìn náà o ó lé sí o ṣùgbọ́n ilé yìí tí mo tún sọ yìí jẹ́ ń bímọ bó ṣe wá bẹ̀bẹ̀ bẹ̀bẹ̀ bẹ̀bẹ̀ tó yìí ọlọ́ni gbà náà á fọ ọlọ́mọ kọ́dà Yahya ni ọmọ jẹ nígbà wàá bímọ ọlọ́wà ni yà Yahya khudil kitaba bi quwwa ọ̀yà alifu àti láàmù ti bẹ́ẹ̀ o lílẹ̀ áàdì dìrín awọ́sọ̀ dúrí sóòní sí ẹ̀dá kọjá àwọn ọmọ bẹ́ẹ̀ táàbù wọn ò dákọ zikiri wọn ò dákọ tí a kẹrin lẹ ṣé ẹ dákọ tí a kẹkẹ ṣáájú ó kà ní yáyà kùfìrí kìtà bí wà torí kò ti sọ fọnù sọtù bàtọ wò pé ọkọ ní àtẹnà mọsàlì kìtàbà afọlùbí musanta ọt wọkọ fẹyìn mi bá di di rusul àwọn afọwọn àbí tẹlẹ tẹlẹ kò sí ìtàfún tí a nà títí ìwọ ìkànnì sá tí a bọ̀ wá sẹ́ ìtàfún tí a nà tàbá wá fẹ́ túmọ̀ yáyà kùfìrí kìtà bí wà kí ni ẹni omi tọ̀rọ̀ tó náà ni ah, kò clear kò clear bá mi kò dúró sí. kí mọ́ tó sọ tọ́ba ti clear méjì àpàrà níta so clear eri kanu eri bètò awa anabi Yahya àti anabi Isa tápẹ̀lì jísọ̀sì ọmọ ìsàlẹ̀kùn kí àti gẹ̀rẹ̀ tíríbù jọ̀ríà tí jábọ̀ ìmọ̀ wá tí ó bá ní tíríbù mi yìí ejimenti mi germany àtọ̀rọ̀bù ọlọ́ni wákà wáyébà àwọn obìnrin tá a kò sí lẹ́fẹ̀ẹ́ láti jẹ̀nu náà àwọn obìnrin ayé ju ẹgẹ́sẹ́ àti rọ́ọ̀bà ọjọ́ ní òjò àwọn lọ. Hmm. wákà wáyébà sẹ́ ó ṣe gbogbo àwọn tí ò lóbe lílo wa ni wọ́n tún wá ń tukí nìyẹn yìí hmm, hmm. tún wá ń tá pé bẹ́ẹ̀ sọ̀kalẹ̀ àtìrọ́ọ́bá àtìrọ́ọ́bá ọlọ́wọ́lá tẹ̀kọ́sọ rẹ gbogbo ẹni tó ti lóògbé lé nù wa ń tá a máa fi sọkọ wọn mọ́sàmásí farọ́nà halal gbogbo àwọn tí wò tí ì ní wọlájà kò sóore wọlájà kò sóore mọ́sá àbáni pèsè ẹ̀lẹ́ alábàríkà fún wa àwọn tí wò tí ìlọ́kọ náà mọ́sá àbáni pèsè àfa alábàríkà fún wa wọlájà kò sóore síjọ́ rẹ̀ wa ìwọlú síbẹ̀ amúrùn fìtìrí yìí síjọ́ rẹ̀ jẹ́ kojú tiwọn náà kó lè rọlẹ̀ nírọ̀lẹ́ ti tẹ̀sí wọlájà kò sóore síjọ́ rẹ̀ wá mọ́sá ló ń zina o mọlẹ tó tuntun nídàlẹ náà tó tó mẹsì náà káfíńsọ̀rọ̀ wà láti pọ̀ láàrin àti ìyàwó ẹ̀ lórí páàsì kejì àti nkankan afáwa ni òǹbọ́nù kọ̀rọ̀ òwá sàdéhùn fọlọ́n ńgbà tọrọ tó wá kanra wọn afáwa padà sọ̀rọ̀ síta wípé adéhùn tó ń sí fọlọ́n wípé ẹlẹ́yà onírin pẹ̀lú ògùn ọlọ́run bẹ́ẹ̀ mi rẹ bá ti ń gùn tá a jọ ń bá lọ báyìí ń wọ́n níyàwó lé ọ ṣùgbọ́n tó lọ́n kó o kúlá ìpè sinmi ìnìníyàwó mọ́ ìwọ́kùnrin sàdéhùn rẹ̀ fọlọ́n mú sí fún wà máa bá ń fàdúrà tè tó bá wù ọmọ méjèèjì ṣe tó wà búburú ẹ ẹlẹ́kọ̀ọ́ ìwé lẹ́yà ó mú ó ní mò ń fi ọlọ́pàá ìwé kó sáré fún o wà lé ọ̀nà mò ń ṣe fún mo sì sọ́gbà àti tó sọ gbangba jẹ́ àjọ máa bá lọ báyìí kẹ́bìrì ó gùn rẹ̀ rẹ̀ ń ó níyàwó ilé ọ ṣùgbọ́n kó o kú gbilọ́ làbáyìí mo sì àdéhùn pé àwọn ọmọ iná ni mo kò mọ́ yá tí wọ́n máa tọ́jú lọ ń máa ní ìwé wàá mú kan méjèèjì wàá fàdùn àti ó ṣe kí ni. àbúrò mọ́ sí tàmímù àti mọ́ ń ké fún wa tàmímù ò sì nù súnà nàbí sọ̀rọ̀ sálám kí n tàmímù kí ọ̀ká òsù pé ta ní àwọn àjẹ́rán ọlọ́pàá nàìjíríà kò fún yín nù wọn èèwọ̀n bẹ́ẹ̀ abadan sọ́nà ilẹ̀ mẹ́rin sọ́nà ọ̀tọ́ bẹ́ẹ̀ ni wọ́n sẹ̀lú rẹ̀ ọ̀pọ̀ rẹ̀ ó sì rẹ̀ tí ń ṣe tiẹ̀ o tí ń ṣe o àti ní ìpìlẹ̀ sọ̀rọ̀ pé òròdàjọ́ ọlọ́run tí ọ̀sá ṣẹbọ tí ọ̀pá bá ti mẹ́bọ máa ó ti ṣàgbéjẹ ó ti sọ̀dájú ààrẹ náà ó ti kí ni ojú àti abáṣọlẹ̀ máa wọ́n ló ti sọ̀dá nìyẹn ó ti ọ̀rọ̀ tiẹ̀ ti ó ti lójútu àìwọ́sẹ̀ tà mímù kọ́gbà obìnrin wo láàkù láyé mọ́ kó sọ bí rẹ̀ mọ́ tí àbárẹ̀ ti ń sọ àwọn ìbínú sí ọ̀rọ̀ ibú làwọn obìnrin tó kù láyé àìbínú sí o ìjẹ́ àbáwá wà lọ́ọ́lé àwọn ìbínú mi rẹ̀ gbé láyé wò tí kù ó tó láǹtí obe ọlábùrú obe òtútù yá níyàwó láwọn àbẹ̀rẹ̀ pé ẹjọ́ àbẹ̀rẹ̀ màmá wa àgbà ni tí wọ́n jẹ́ màmá bú màmá ní ilé ìbòlẹ̀ fẹ́ yíyá ṣe ṣe ìnà ní ilé ọ̀dọ́ ìnà ní màmá gbogbo ọmọ iná lọ àpá àti labató náà tiẹ̀ náà tiẹ̀ tó ń bọ̀ pé àti ibú àti wèrè àti àbúrò ẹ̀ náà àsọ̀tẹ̀ náà ògàngán wa yọ ọ̀tà pé a usasu kìlẹ̀ à ń ṣe ń lé wa yìí tí mò ń ṣe lóye kiri ẹbí wọn lọ gbọ́ ọgbọ́dọ̀ tó kùnà yìí lè ṣe lóye dúró ni ẹ na mọ́mí rẹ tó sì wà ń bẹ kí wọ́n jẹ ìyá kíni o àǹtí rẹ ń kọ́ ẹlẹ́ àná ń kọ́ mùsùlùmí dáadé ìwé báyìí obìnrin àbẹ̀bí rẹ ṣe sí pé kọ́ máa bọ̀ nílé nùbúwà ìyá ìwọ́n rẹ ṣe sí padà sásáyìn pé àbí irú rẹ̀ kọ́ ọ̀bọ̀bìnrin sọ̀rọ̀ tí ó sọ pé òun ò ṣe ṣe ń jẹ́jẹ́ ó ṣe ọlọ́run àdéhùn ti wà láàrin mi àtọkọ mi pé ń bá kọ́kọ́ kú síra wọn kò ní í padà fẹ́ lómi ẹ wo bèrè àdébí lè dojú kọ́ o tá a dojú kọ́ sẹ́ salawatullahi wa salamu alayhi ẹgbẹ́ tó tẹ̀lé jáde kápadà àdébí Yahya àti mọ̀tí àtọ́nà fún àdébí Yahya tẹ̀lé kọ́ máa tó kápadà tonti bẹ́ẹ̀ náà tonti bẹ́ẹ̀ náà ó dídí ànábì ọlọ́run o ẹgbà tí a tó fún lọ́mọ ọlọ́run wa tó ń padà sọ fún ya pé wa àyàdínáwó ànábì ìsáì ní tiẹ̀ wa àyàdínáwó bi ruhil qudus ibi adé jẹjọ nù àwa ràn lọ́wọ́ pẹ̀lú ẹ̀mí mímá kí ni ẹ̀mí yẹn àwọn bàkà àfààní Jibril ni tó pàpà àdìsù wa tí a ti pèjú lórí Ruhul Qudus nínú ẹ̀ ó ní àdìsù àbẹ́bí Mas'ud tí wọ́n fi bàbá fi sahih bisnadi sahih qala qala sallallahu alaihi wasallam inna Ruhul Qudus nafatha fi ruhi أنه لن تموت نفس حتى تستكمل رزقها وأجلها فاتقوا الله وأجملوا في, في الطلب sàṣà sọ wípé asọ̀fà pé nínú ìdílọ́gbà wa rọ́ọ̀lù ọ̀rọ̀ tó bá ti bàbá tíà wọ́n wà wájú ẹ̀ àwọn fún wọn sọ̀kan àyìn ìwà wálé rẹ̀ rọ́ọ̀lù ọkàn ni a máa ẹ̀ no ogun ni a máa pè bẹ́ẹ̀ hàwù rọ́ọ̀lù rọ́ọ̀à ó ní ìbẹ̀rù gbogbo tí èjì lọ́mọdé yẹn ṣe máa ṣùgbọ́n tí wọ́n bá ti chẹ́ǹjì ifá ti àárọ̀ tó bá ti gba dọ́mà rúurú ọkàn ni a máa ń pè bẹ́ẹ̀ rúurú wọn a máa pè láàkáyè. ọ̀wá ni inna ruhal qudus ọlọ́run ju bẹ́ẹ̀rù sí mi náfà tàfi rúurú ń sọ kẹ̀kẹ́ sínú ẹ̀mí mi sínú ọkàn mi kí n sì máa wí jáde fún wípé anáwó làǹtẹ̀mú tànáfsùn ẹ̀ ní gbọ́ pé ẹ̀mí kan bọ́ báyìí láyé ẹbí kò lè bọ hata testekmila risgo ha wa ajala ha àfikọ́jẹ́ pé tiẹ́ pépé yóò lò láti sámà ó lò tán ni. jama wàlẹ́ ìmàlàdí fè èyí tí wọ́n bá kọ́ máa yàn ìgbà tó bá sì wá ń bi tí wọ́n kọ́ nǹkan mọ̀lẹ́ rí bẹ́ o tí o bá ti sí tí akọ́ máa ń bẹ́ o tọ́jú ọ̀rọ̀ sì tí ì tò yóò tó sún bí ọ wà. sẹ́ẹ̀gbọ́n tó mọ́ tó fi fi Islam lẹ́ni èyí àbúkú lánàá kò sì sáàmù lé ní o kí fi sìsáàmù lẹ òun ò fóònù ní usa fisa ìwọ tó ọ lọ fẹ́ pàṣẹ tó tó wá tà àárọ̀ dalẹ́ tó ọlọ́run lọ lu ègbò pé pàtà mi ọ̀sẹ̀ sísì ọ̀sẹ̀ méjì ó ti kọrin ọ̀nà pure water rẹ ní àárọ̀ lọ́yìn ládé àgbo ní àlọ́ ẹ̀yẹ tí ó tún mú ní àrọ̀ tí ó jẹ́ ẹ̀ ráìsì tí ó tún jẹ ní àrọ̀ ọ̀mù bákẹ́kọ̀ọ́ ìdíkùtà ọmọ ìjẹ́kọ́wọ́ yìí o ewúrẹ́ rẹ̀ ní ìjálẹ̀ yìí o fún rẹ̀ lọ́rọ̀ yàtọ yó pátákì lọ́sẹ̀ méjì ní ìsìn nàìjíríà rẹ tó wáyé náà ìní ẹjẹ alẹ yìí níbo níbo níjà ọwọ́ ayé ń sìn kú òlé ni káìsì ọkú òlé là kọjá pẹ̀lú ọlẹ ọ̀rọ̀ ìlú ti rí mi inú ẹbí sise fi ń bá ọlọ́run ògbé jìnnà àlẹ́ ìdá ọ̀nà àbúdí ìbí bọ́ọ̀ bá ṣe ní morí sí ọ bí ṣe máa bọ́ lónú ayé ẹ̀nu ọlọ́run ní ọ mọ́jà yóò borí mi ọlọ́run ní ọ mọ́jà tó sọ ní ìbínú rẹ̀ mo ní ọ mọ́jà sí ìbí ojú ojú ojú ọ balùwẹ̀ tẹ̀mítẹ́mi àwọn ẹni ọlọ́run bí ẹ ṣe balùwẹ̀ tẹ̀mítẹ́mi náà ní ń pé ya Rabbi qad hala hali. ya Rabbi qad hala hali. ya Rabbi qad hala hali. ya Rabbi qad hala hali. wa daynu afiqala dhahri. ملاذا ولا واجد لي فلا تكلني لنفسي واشرح إلهي صدري واشرح إلهي صدري وعافني واعف عني kọfà kúrì. akramakum Allah لنفسي فلا تكلني لنفسي واشرح إلي صدري واشرح إلي صدري ṣe rí. àbọ̀wọ̀ Muhammadu bin Yahya àpàṣọ títí nù ìtàn ilé ayé bàbá yẹn báwọn ènìyàn Ọlọ́run ṣe máa ra wa àṣìṣe kọ̀rọ̀ nù ẹ wá máa gbọ́ tí wí o ká fẹ́ tọ́tọ́ sílẹ̀ nínú wa o. ó pé ya Rabbi qad hala hali. ya Rabbi qad hala hali. lórí ìlànà wa tí a bá ní hálà gbà mí kí nǹkan fọ́dúkú àmọ́ àtúmọ̀ bẹ́ẹ̀ eh. ọlọ́mọba mi ọ̀rọ̀ mi ò yẹ máa ń kẹ́yìn tí rújú máa ń lọ. Ya Rabbi qadi hala hali. ayé mi ti dọ̀bí ẹgbẹ́ òkúlù musu. Ya Rabbi. inú àfi kọ́lá bàárí. wàdé inú àfi bàárí. ẹyin mi ti ẹyin ti tẹ̀ kí ẹ ṣe tó gbó gbèsè mi. wọ́n dà kí làwọn àpè. wàdé inú àfi kọ́lá bàárí. على ظهري وقد تزايد ما بي وقد تزايد ما بي. gbèsè pẹ́ tòótọ́ ìjì ó tún wá máa fa gbèsè sí lọ́rùn ó ti yí mẹ́lẹ́ ayé ìyàwó rẹ̀ lè lupa bó tẹ gbèsè yóò tún máa jẹun lọ́jẹ̀ sí lọ́rùn. wàá bá ṣe n ò lè sólókùn kí n fi kọ́ pé mi bímọ sí ma. kò sí kí ẹ kò sí dojúmọ́. bàkọ́tà ìṣe ìyá bẹ̀rẹ̀ bí. ayé yẹn tún gbà wá tún wá ń léke kà sí lọ́wọ́ tó ti bẹ́ẹ̀ mọ wá ronúronú wọlé musa tata fi kiri. wọlé musa tata fi kiri. ìbànújẹ́ báyìí ayé wa gbọ́ mọ́ ọpọlọ mi ó sì la ọpọlọ mọ́lẹ̀ ó sì fọ́n ká. wọlé musa tata fi kiri wàlámájídì lè máa láàdá. wàlámájídì lè máa láàdá. níbo lè yàn wá máa sá lọ kọ́ bàbá rí báyìí àwọn tí wọ́n fi lọ́dún rẹ̀ wọ́n ní wájú ògbó ni. Ah. Ah, wàlámájídì lè máa láàdá. mo tún fi nu àmì wọ́n ní wọ́n máa sọ pís. wàlámájídì lè máa láàdá. سواك يا كشف ضري سواك يا كشف ضري. Allah. Báwo àjẹ́ ìjẹ̀bi lọ́wọ́ ni tí màá sọ báwo eléyìí fẹ́ náà náà rọ́pò àfẹ́ sí mi o. Bọ̀bọ̀ àjà dára. Bọ̀bọ̀ àjà gidi o, ọjọ́ ìfọ̀ ojú mi o. Báwo àjẹ́ tó wá padà lọ́dọ̀ ọ̀tí náà ló fo àbẹ̀sá àbù fún ọ. Má lè mi padà sọ́dọ̀ wa. Lọ́ọ̀ àkùbà. Àfàlà tẹ̀ كلني لنفسي فلا تكلني لنفسي واشرح إلهي واشرح إلهي صدري dákun ẹ̀mí yìí nǹkan ti ṣe wá bá ń gbọ́dọ̀ wá tọ̀dọ̀ rẹ bẹ̀ ẹ̀rí ìtọ̀dọ̀ rẹ ni ọ̀pá mi ìfọ̀kànbá yẹn tọ̀dọ̀ rẹ ni ọba ń fi bẹ̀ nítorí wípé ọ gbogbo tó tún lè máa rọ ọlọ́wọ́ bá yín èmi ń pẹ́ kó fún mi nítọ̀dọ̀ tiẹ̀ kó ọba mú wà láì kú mo lẹ́sẹ̀ lọ́rọ̀ tó tọ̀bọ̀ mà tọ́ba níbẹ̀ wà á fi ní wà á fún wa ní. dábọ̀ ọlọ́run wà á fi ní wà á fún wa ní. ìtẹ́sẹ̀ foríjì mi dákun n kò ní sáà náà máa. ọgbà àṣà jẹ. kò fún olówó oṣù iṣẹ́ ìlọ́wọ́ á rí wípé kò sí àbájẹ̀bù àṣà òdí òdí ẹ̀ àṣà òdí. lọ́wọ́ mò ń fẹ́. ó pè mí. nítorí wípé bíbá bí àfùwí kàrọ̀ bí. من باب àdá kẹ́sìrì. kìí ṣe pé gbogbo àti ọkà lẹ́yìn kìí ṣe pé òfin ọdún ìgbàláyé táwọn èèyàn kò bọ́lá lè fún yàn ṣùgbọ́n tó ń sẹ́ni mo wí gbẹ̀yìn kẹ́sìrì ayé mi ti fọ́ ti rú ọkọ̀ ọjà tí sọ́jú ọ̀kẹ́ lè kó lè tó. ìwọ ló ní jẹ́nbẹ́ni jábírù olẹ́ntì padà tún egun tó ti rú tó ṣùgbọ́n rún ọ̀nà mi gbà rú ọkọ̀ ọjà agbára rẹ̀ ọkọ̀ ọjà agbára gómìnà ọkọ̀ ọjà agbára ìwọ ló lè bá nà padà tí ó wà dàbí jẹun tí ò ní máa rán padà. Allahu akbar bíbáàbí àfúwí kàrọ́ọ̀bì bíbáàbí àfúwí kàrọ́ọ̀bì. كسيري واجبر بحقك كسيري فلا ترد سؤالي واجبر بحقك كسيري بارك الله فينا وفيكم أنا يكون مقربتي ولي بيوم من الرحمن إن شاء الله الرحمن fáwọn àti àbàkánjú táàbà ti kíni o pápá àtúnṣeṣe ní ìjẹ̀dọ̀ bàbá ti parí magribitan àkọ orin àfáwà Muhammad ibnu Yahya ibnu Yusuf arọ́bùrì àtàdìfì alihalabi alihanafi suma alihambali ibn alayi wa ajil kọ́ha. naam tafadàlú subhanahu wa ta'ala.